Kọ́lọ́sè orí kejì. nítorí èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwàyà ìjà tí mo ní fún yín ti pọ̀ tó àti fún àwọn ará Laodikia àti fún iye àwọn tí kò tí ì rí ojú mi nípa ti ara kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún oyè tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi inú ẹni tí a ti fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí èyí ni mo sì ń wí kí ẹnikẹ́ni kí ó má bàa fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà nítorí pé bí èmi kò tilẹ̀ sí lọ́dọ̀ yín ní ara ṣùgbọ́n èmi ń bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí mo ń yọ̀ mo sì ń kíyèsí ètò yín àti ìdúróṣinṣin ìgbàgbọ́ yín nínú Kristi. No nítorí náà bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀ kí ẹ fi gbòǹgbò múlẹ̀ kí a sì gbé yín ró nínú rẹ̀ kí ẹ sì fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ yín gẹ́gẹ́ bí a ti kọ́ yín kí ẹ sì máa pọ̀ nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé ní ara ìyara a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára nínú ẹni tí a ti fi ìkọlà tí a kò fi ọwọ́ kọ yín ní ìlà ní bíbọ́ ara ẹ̀ṣẹ̀ sílẹ̀ si nínú ìkọlà Kristi bí a ti sin yín pọ̀ pẹ̀lú rẹ̀ nínú baptism nínú èyí tí a sì ti jí yín dìde pẹ̀lú rẹ̀ nípa ìgbàgbọ́ nínú iṣẹ́ Ọlọ́run ẹni tí ó jí dìde kúrò nínú òkú àti ẹ̀yin ẹni tí ó ti kú nítorí ẹ̀ṣẹ̀ yín àti àìkọlà ara yín mo ní ẹ̀yin ni ó sì ti sọ di àyè pọ̀ pẹ̀lú rẹ̀ ó sì ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín jì yín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 ẹni tí ń dúró lórí nǹkan wọn nì tí ó ti rí tí ó ń ti ipa èrò rẹ̀ ní ti ara ṣe féfé asán tí kò sì di orí inì mú ṣinṣin láti ọ̀dọ̀ ẹni tí a ti ń ti ipa oríkèé àti iṣan pèsè fún gbogbo ara tí a sì ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń dàgbà nípa ìbísí Ọlọ́run bí ẹ̀yin bá ti kú pẹ̀lú Kristi kúrò nínú ìpilẹ̀ṣẹ̀ ayé èé a ti ṣe tí ẹ̀yin ń tẹríba fún òfin bí ẹni pé ẹ̀yin wà nínú ayé má ṣe fọwọ́ kàn má ṣe tọ́wò má ṣe fọwọ́ bà gbogbo èyí tí yóò ti ipa lílò run gẹ́gẹ́ bí òfin àti ẹ̀kọ́ ènìyàn àwọn nǹkan tí ó ní àfarawí ọgbọ́n ní tòótọ́ ní àdábọ̀wọ́ ìsìn àti ìrẹ̀lẹ̀ àti ìpọ́n ara lójú ṣùgbọ́n tí kò ní èrè hàn nínú fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara